نعم لا تدوني كذا وعن حمزة بن عمرو بن الأسلمي رضي الله عنه يا رسول الله أجد فيه قوة على الصيام في السفر فهل علي جناح فقال رسول الله صلى الله عليه وسلم هي رخصة من الله ومن أخذ بها فحسن ومن أحب أن يصوم فلا جناح عليه رواه مسلم وأصله في المتفق عليه من حديث عائشة رضي الله عنها أن حمزة بن عبد رضي الله عنه سأل نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه من الدين حديثي يأتي ṣe ṣàrùfù rẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá níwọ̀n bá then àṣìṣọ níwọ̀n mọ̀ṣẹ́ tó wà ń bẹ̀. so tábìjámà afáwa afáwa àgbà tí wọ́n jẹ́ sáhìbù kẹfà fẹ́ẹ́ táwọn ni wọ́n ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lé lórí ìṣẹ̀lẹ̀ kọ́ṣàn yìí afáwa àgbà Hamza bọ́ọ̀nù amú wọ́n jẹ́ am, am amú jẹ́ ọmọ fún ọ̀wá ìmírù ọ̀mírù jẹ́ ọmọ fún alḥarif. al-Aslamid wọ́n ṣe nípa wọn sí ọ̀kan náà àwọn àjíjáde wọn ọ̀kan náà grandfather wọn so eh, wọ́n kú ní sixty one lẹ́yìn ìgbà táwọn ẹbí hijọ sọ́lọ́ lọ́wọ́ sọ́wọ́n ọjọ́ ìlú àwọn ansẹ́l sọ́sọ́lọ́ ọjọ́ ìdí wọ́n gbà yẹn jẹ́ eighty ọjọ́ ìdí wọ́n gbà yẹn jẹ́ eighty ọ̀gọ́dẹ́ ọlọ́ eh, àwọn ọ̀dọ́ so tí wọ́n gba àwọn náà ni ọmọ wọn ọmọ wọn tí wọ́n jẹ́ Muhammad bẹ́ẹ̀ nana nana wa nana nana Aisha anha àwọn náà da àbí lọ́tọ̀dọ̀ wọn nínú wọn náà ni ọ̀sọ̀ àbí jẹ́lẹ̀ sorry Urwat bin Zubair náà tàbí Urwat bin Zubair àwọn náà da àbí lọ́tọ̀dọ̀ afáwà dàyé ayélujára àtàwọn هو حديث أنا ما ما أنا يدفع هنا أنا دار تدعم أنا محمد صلى أنا عليه وسلم أنا له عن أنا الله صلى أنا عليه وسلم أنا أحاديث سو أنا مسلم رحمه أنا ودا وكمان أنا وانا حديثي أنا مثلا تقول أنا ابن مسلم أنا الله فده أنا رجاجة متفق أنا يجي أخواج أنا رحمه الله أنا حديث أم أنا رضي الله أنا أنه سأل أنا الله صلى أنا عليه وسلم نعم أولنا آه، يعني طبعا شاكين يعني. أنه آية ألا في حديثنا وعن ابن عباس رضي الله عنهما قال يخفق الشيخ الكثير أن يخفق ويطعم آه، عن كل يوم مسكينا ولا قضاء عليه رواه دار الترمذي والحاكم وصححها نعم أنت عند حديث وأن يفاوض آه، حبر الأمة وترجمانها abdullahi ibn abbas sanwó-dé alhàmà ansar sahaba wọ́n ní rúkìsọ́ lè sheikh kabiri anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣe dẹ̀kun fún àgbàlagbà jọkújọkú àṣeikh àgbàlagbà wọn pè bẹ́ẹ̀ ẹ má ti fi àkàdérò sí náà tó ẹ̀ náà ṣe wá tù wọn láti fi kún níbi yorùbá pé jọkújọkú àgbàlagbà jọkújọkú so. Uh, wọ́n ní ànábì ṣe dẹ̀kun fún wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ rọ́ọ̀kì sọ̀rọ̀ nítorí pé àlùmọ́rọ́ọ̀kì ẹni tó ṣe dẹ̀kun àwọn náà lànàbì sọ̀rọ̀ sọ̀rọ̀ torí pé ara fọ́pọ̀ ṣẹ̀rẹ̀ yìí ìdájọ́ ṣẹ̀rẹ̀ àná kò sí ẹni tó lè ṣe tàrkì tó lè ṣe dẹ̀kun bẹ́ẹ̀ àti ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àfọ́nà àbá tó náà wọ́n ṣe sọ̀rọ̀ jẹ́ pé láti pé rọ́ọ̀kì sọ̀rọ̀ bí náà rẹ̀ mọ̀jú rẹ̀ ń sọ ní tìmọ̀ sí pé lẹ́lẹ́ ń bìhì so لم يذكر الفاعل ما من حرف الفاعل nínú náhù àti nínú bàlágà so náhù tàpíkù àbàlágà tàpíkù náhù fi kàlám fàtìkà náhù nínú bàlágà àwọn náà so so that nínú àwọn àgbàjà bákan náà wọ́n tún wá sí ìfádà nínú àwọn bákan náà tún ṣe pé lèkìsọ́ wọ́n ṣe lèkìsọ́ èyí wọn lè ń pa pé anábì wọn ṣe rúkṣọ sọlọ lọ sọnà wọ́n yà sítánì ó sì rọrùn pé pé títí sọ àrùn ìsọ̀bẹ́ ni pé wọ́n ní wọ́n ṣe rúkṣọ́ látara pé táwọn gbọ́yé ń bi ayé ọlọ́run bá wà alàlàdé náà ṣe kúrò náà ó fi dé fún tọ́ra mọ̀lẹ́sìkì torí pé àkàrà àfẹ́ wà alàlàdé náà tọ́ wà kúrò náà ó so ويقع بذلك بهذا هذا الصحيح الجديد so أي يكلفونه بمشقة فادحة نعم so látara bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ṣe rúkṣọ́. fún àgbàlagbà ìjọkújọkù ẹni tí àgbàlagbà ìjádà tó ti gba agbára ti gbà ní ọwọ́ wọn làákàyè o làákàyè àgbàlagbà tí wọ́n ṣe ọ́fíìsì ọ̀fíìsì ọmọ fún yàn ló òun àgbàlagbà tí sì ń bẹ àgbà tí gbà so àgbàgbà làákàyè ṣe dípò kínní ọmọ ṣe fàám tó ní tó jẹ́ tó jẹ́ nǹkan pìlẹ̀ so ó ní àzima so rókè tọ́jú àwọn akẹ́wọ́ sẹ́yìn tó máa jẹ́ pé nítọ́jú àzima ní kíni ààrẹ torí pé ààrẹ rókè sọ̀rọ̀ mọ̀kọ́ adé látọ̀ lè àzima òun náà pọ̀ sí kíni àlẹ́ àzima rókè sọ̀tẹ̀lẹ̀ ìtumọ̀ rẹ̀ àsùhólátù wàlmùsàmáhà àsùhólátù wàlmùsàmáhà kí nǹkan ṣe kíni kí nǹkan simple kí nǹkan rọrùn kí wọ́n sì mú àti lámòjúkò so bẹ́ẹ̀ ni àlùyó náà kí nǹkan so that so eh, tí wọ́n ní kí wọ́n ti ń pè rọ́ksọ̀ eh, rọ́ksọ̀ yìí so ìtumọ̀ rẹ̀ wá ní mẹ́ta wọn ní ọmọ òṣìṣẹ́ òun ní alhukmu sabitu ala khilafi al-asli بدليل شرعي لمعارض راجح وتعريف طبعا مشهور منه bàtà fáwọn alimam ibn asim rahmanulah ṣe sáré fún wọn àwọn ni máa ń yàrá sábà àṣeyọ àlàkàrà bí àṣì máa ń yàrá sábà àṣeyọ àlàkàrà bí àṣì ntọ́jà pilẹ̀ sábà bí tọ́jà pilẹ̀ gan ọ wá yí ọ wá yí fún wa pé ntọ́jà pọ̀sì ní ká ṣe kíni ká lò má pẹ̀jú yẹn sìn ká ṣàlùwàlá ọwọ́ ní ìdájọ́ pilẹ̀. كانوا سبب حدث الحدث so الحدث يعني whether <coughs> so ó wá ṣẹlẹ̀ ṣùgbọ́n ó wá tó jẹ́ kó wá yí ìdájọ́ ìlò nǹkan tó wá pòsì ìdájọ́ pìlẹ̀ tí ń jẹ́ wọ́n fi wọ́n sọ pé káṣí tẹ̀yámù káṣí ìmọ̀ra ẹlẹ́pẹ̀ tẹ̀yámù tí wọ́n pe aṣọ ẹ̀hẹ́ wọ́n ti ń jẹ́ alazimun ah, sorry ti ń jẹ́ arúgbó ti ń jẹ́ arúgbó. So, so that الإمام السكي رحمه الله أصاب جامع جوامع الإمام السكي رحمه الله يعني أن الحكم الحكم لا تغير من من الصعوبة إلى سهولة لعذر مع تقرر الحكم مع تقرر سابي الحكم الأصلي مع تقرر سابي الحكم الأصلي so that نعم سابع ذكر ورخصة حكم حكم غير ومع بقاء الليلة في الأصل إلى طفولة حكم غير إلى آه، ما إلى طفولة مع بقاء مع بقاء مع بقاء حكم مع بقاء السبب الأصلي وغيره عظيمة غيرها عظيمة النبي ويبسط حكم غيرة إلى صعوبة حكم قرر لعذر قرر مع بقاء علة الأصلي وغيرها عظيمة النبي صلى الله عليه وسلم فما طيب، لكن نظم wace nadmin jami'ar jawani yana so nadmin jami'ar jami'ar kan sai dafa a so a cikin da wani radio ne so a masarar mai kiyar ta fi kun min su'ubati ila suhula e kí wọ́n tí kí wọ́n yí ìdájọ́ rẹ̀ padà láti ibi tó le lọ síbi tó simple lọ síbi tó إلى صعوبة من صعوبة إلى سهولة حكم غير من صعوبة إحما بقاء títí tí ó pé n tó fa n tí àrùn tó fa ìdájọ́ pìlẹ̀ ó sì ṣẹ́kù lára nǹkan yẹn ó ti yé so nísìn ẹni tí kòrónì kòrónì wọ́n lè sì tẹ̀ ń mú ó ti so lórí pé tẹ̀yà mọ̀ mọ̀ lọ́sọ̀ nítorí bẹ́ẹ̀ náà ní màtàlá pé azima bí tẹ̀yà mọ̀ bí òdó náà ti jẹ́ azima ó sì bẹ́ẹ̀ náà pé àlùwàlá ṣíṣe òun ni tọ̀hárà màíyà òun ni azima azima ṣùgbọ́n tẹ̀yà mọ̀ ìgbàsẹ̀tọ̀ máa jẹ́ lọ́sọ̀ yóò máa jẹ́ lọ́sọ̀ fún ẹni tí ó ní tí ò lè dúró bí aláàárẹ̀ rẹ̀ tó rẹ̀ lọ́kọ̀ṣọ́ àmẹ́kọ̀ọ́ àbí ẹnìkan tí ó jẹ́ wípé tó bá lọ mi yìí tó bá lọ mi yẹn kò ní tí ó mú àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ so ìyàmù tó nà àtúnṣá so wọn ní ìtọ́jà rúkṣọ̀ so dáhùn tí ò lọ mi wọn ní kẹsẹ̀ rúkṣọ̀ fún ìyàmù mẹsẹ̀ rúkṣọ̀ fún ọláyọ̀ kan náà wọn ní ìrìn ojú ojú nítorí pé <laughs> so kẹsẹ̀ rúkṣọ̀ lọ́dọ̀ lẹ́yìn ṣùgbọ́n àwọn onímọ̀ ní ìgbà pé rárá tí ọ̀hún bá ti rómi kò lè lóní o ọkọ̀ ológun rárá ni tí ń jẹ́ adam shaqiqi àbí aladam alhukmi so alfuqdan alhaqiqi àbí alfuqdan alhukmi wọ́n ní sódà èèyàn olómi ni àbọ̀ olómi kò lè lò wọ́n dá náà ni so tàá mọ̀ mọ̀ jẹ́ rúkṣọ̀ fún tàá mọ̀ mọ̀ ṣe kí ni ń jẹ́ rúkṣọ̀ so ẹ̀rí pé ọdọ tí wọ́n ọgbọ́n tí wọ́n ṣe yìí so ẹ̀tàn àrífò rọ́ṣọ̀ àti so ọpẹ́ lára ẹ̀ so bẹ́ẹ̀ náà ni yàtọ̀ sí ẹni tí wọ́n sọ pé lápèjúwe wọn ní ọfẹ́ ṣàlù àlá àti ọfẹ́ ṣàlù kò ní ẹsẹ̀ kan kò lẹ́sẹ̀ kan ẹsẹ̀ tí wọ́n fọ̀ táwọn fọ̀ ṣé à ń pé ẹni tí ò lẹ́sẹ̀ tí wọ́n fọ̀ kò sí tí wọ́n fọ̀ rí àìfọ̀ àìfọ̀ ẹsẹ̀ ó ti sòrò kò sí ìdájọ́ pé yóò fẹsẹ̀ yóò fẹsẹ̀ tí ò ní bẹ́ẹ̀ ẹsẹ̀ ọ̀sìn ni ò ní ní bẹ́ẹ̀ ẹsẹ̀ ìkọlọ̀ nǹkan ṣọ́ra bẹ́ẹ̀ onífà lórí lẹ́yìn wọn pè ń rúkṣọ torí pé kò sí ẹ̀là alhakun asílẹ̀ rẹ̀ kò sí tí wọ́n fọ kò sí màhálù ẹ̀ kò sẹ́sẹ̀ tí wọ́n fọ tó ti ọ̀nà tó lẹ́sẹ̀ tí wọ́n fọ tó yẹ pé bóyá igbó wà lẹ́sẹ̀ rẹ̀ igbó wà lẹ́sẹ̀ rẹ̀ tómi ò lè kàn án àbá rẹ̀ kan bẹ tí wọ́n sọ pé kò dọ̀rọ̀ fún mi kan akọ́lọ́ nǹkan ṣan bí ó bẹ̀ so eléyìí ni wọ́n máa jẹ́ kíni fún rúkṣọ ẹ̀hẹ́n náà máa jẹ́ rúkṣọ fún so. Uh-huh, no. uh-huh so àtàlẹ́ tí ń jẹ́ rúfsà dáadáa níbi ìdánilẹ́kọ̀ọ́ nu ìmọ̀ ọ̀ṣọ́ olùfẹ́ àfẹ́sẹ̀ ìtọ́lá ń bẹ̀rẹ̀ báyìí tí wọ́n ká mú rúfsà àti àti àzìmà so a pàdé dáṣà àzìmà pàdé ọ̀rọ̀ lórí ẹ̀ so tó tiẹ̀ àkàzọ́ sáré fàtúmọ̀ ẹ̀mí wọn bá ṣókí náà ṣùgbọ́n àrí pé rúfsà kejì ara bẹ́ẹ̀ so yóò ti mímọ̀ àdédọ̀rọ̀ jẹ́ torí pé àzìmà هي الحكم الثابت بدليل شرعي خلا خلا من معارض راجح تعريف توسكن صوتو نعم توسكن لا دون نعم عن ابن عباس رضي الله عنهما قال خفف الشيء كبير الرزق ويطعم كل يوم مسكينا نعم أنا أصلا داكو فون أدراجة جوكو جوكو tí lákàá ń bẹ lórí ẹ tí ò lè gbà ẹ mọ́ kó máa túnu kó sì máa fún aláìní kọ̀ọ̀kan ní oúnjẹ ọjọ́ kọ̀ọ̀kan nítorí wọ́n ti pé tí ọ̀rẹ́ bá kó jẹ́ twenty nine twenty nine aláìní ló fún oúnjẹ mi táyọ̀ wọ́n pé thirty aláìní thirty ló fún oúnjẹ mi náà. Wọ́n alákọ̀dọ̀ àlẹ́ iná kò ní san gbèsè mọ́ ẹni kò ní dá kò tún ní san gbèsè rẹ̀ mọ́ nítorí pé nítorí jẹ́ ló ti di ọ̀ràn yàn lórí tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀sọ̀ ọ̀ràn yàn gẹ́gẹ́ má lórí ẹ̀ torí ààrẹ lọ́yẹ kó dà ṣùgbọ́n nígbà tí ààrẹ tó yẹ kó dà tí ò lè dá mọ́ nítorí lílẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sí àgbàlagbà látara ọdí orí tó ti yé ntakọ̀lá àbàdà so ó lọ sí Ìbàdàn nítorí ọkọ rẹ̀ òun náà ní àlẹ́kọ̀ọ́ hàn so that kò rárá ló ń ṣe kọ̀dọ̀ àmọ́ torí pé kọ̀dọ̀ ọ̀nà kí òun ṣe kọ̀dọ̀ torí àwọn tó ń kọ́ ṣe kọ̀dọ̀ so ó ti kó aljama bayna albadal walmubdal minhu alawad walmuawad minhu àbí anhu so ó ti kó papọ̀ ni kò dẹ̀ bá mu só ti yé lónìí náà wọ́n ní láyé jùmọ̀ bayna albadal walmubdal minhu ní náhù so ẹ̀rọ nù kẹsẹ̀ náà ní kábẹ́ẹ̀ náà lọ́sọ̀kẹ́ náà só ti yé tí wọ́n bá ti fi rọ́pò nǹkan àti tí wọ́n ti kan rọ́pò wọ́n yẹ ṣe papọ̀ só ti yé lọ́jọ́ pé kò ní sí kọ́dọ̀ lórí ẹ̀mọ́ kò ní sí kọ́dọ̀ ọmọ rẹ̀ àti pé sahabi ibn abbas rí pé wọ́n á lálẹ́ náà pé kó náà ó fídíà tó ń tọ́ àmọ̀ mẹ́sì wọ́n ní ayáyá wa mansukha ráàyè tí wọ́n nìyẹn torí àwọn onímọ̀ mi sọ pé ayáyá wa mansukha ráàyè méjì àwọn onímọ̀ níbẹ̀ mi tọ̀sí ayáyé pé ayáyá wa mansukha tí wọ́n padà dọ̀rọ̀ rẹ̀ ni. khairul lakum in kuntum ta'lamun kẹ́ gbàwé yìí ń kún tuntun àlà mọ́ ẹ bá mọ̀ so wọ́n ní torí pé nígbà tó náà wọ́n kọ́ ṣe àwẹ̀ lọ́rọ̀ èèyàn ẹni tó lè gbà rẹ̀ ó lè fàrẹ́ lẹ́kọ́ má da kọ́kọ́ máa ṣe kí nǹkan máa tún kó sì máa fún èèyàn lóúnjẹ ń kó lè yọ ní ìmọ̀sí èèyàn tó ti so lẹ́yìn ìgbà náà wọ́n sọ pé wà á ń tàṣó mọ̀ kẹrù lọ́kùn ìyẹn ni pé lẹ́yìn ìgbà tí wọ́n ti lo àyà yẹn tí a ti lo àyà tí a ti ṣiṣẹ́ tọ̀ tí àyà sọ pé wà á ń tàṣó mọ̀ kẹrù lọ́kùn kẹ́ ẹgbẹ̀rún ló ṣe kí ni lọ́ọ́ lórí ojú kẹ́kẹ́ má dàrẹ̀ lọ́wọ́ wọ́n ní sọ ìyẹn jẹ́ pé wọ́n jẹ́ násìkà àyà yìí jẹ́ násìkà fún tọ̀hún nígbà tí wọ́n ti lo àyà tó ìdájọ́ tó ṣíwájú so àwọn àníkàyè sọ pé nínú àti àti pé àyà tọ̀hún wà ẹ̀ ẹ̀ pé ìgbà rẹ̀ tẹ́lẹ̀ ìṣètà kíìrù wọn láti pé kí wọ́n gbà rẹ̀ kí wọ́n sì máa túnu kàbí kí wọ́n má gbà rẹ̀ kí wọ́n máa túnu àyà kí wọ́n máa fẹ́ràn sọ̀rọ̀ kí wọ́n má gbà rẹ̀ kí wọ́n máa fẹ́ràn lọ́jọ́ dẹ́tọ́ rẹ̀ wọ́n ní wọ́n padẹ́ pẹ̀lú فمن شهد منكم الشهر فليصمه ọmọ ń ṣàhìdà ní kọ́mù ṣàhìdà fàyọ̀sì bí àyà tó parẹ́ nù so lórí ọ̀rọ̀ pé ọwọ́ mọ̀sókà àyà tí ìdájọ́ ti pa tí tó ṣíwájú ọwọ́ mọ̀sókà so that a jẹ́ pé ọ̀rọ̀ tó dọ́gba jù náà ọ̀rọ̀ pé kí ni jẹ́ násìkà èwo lọ́jẹ́ násìkà àyà wo lọ́jẹ́ násìkà mbẹ́ òun ni ọ̀rọ̀ kejì torí pé àyà wà á ń tàṣó mọ́kẹ́rù lakum òun náà ìtumọ̀ ọ̀rọ̀ kọjá ìdájọ́ síwájú lórí ìdájọ́ síwájú ni pé wọ́n fún wọn tàkì wọn ni wọ́n fún wọn ní price sí pé wọ́n kọ́ ọgbà rẹ̀ àdúgbò wọn tún nǹkan mádàsí lọ́wọ́ ṣe kíni o wọ́n máa fún yàn lóúnjẹ. wọ́n á ń tà sóma kẹ́rù lákùn mí kó tara ní tóun máa ń tún máa ká yọ rẹ̀ kó kọjá lẹ́yìn náà torí wọ́n á ń tà sóma kẹ́rù káyọ̀ dáyé dájú kọ́ dájú kọ́ wọ́n dára kẹ́rù bíi fẹ́rẹ́ tàbílì ni afọ́ tàbílì. tọ́kàn tọ́kàn tọ́kàn tọ́kàn lókun bẹ̀ ni pé ó sàlàyé fún wa pé ó lóore ju kí èèyàn má dà lọ ṣùgbọ́n kò sí léwọ̀ kò sí ní dandan kò sí dandan so ọ̀rọ̀ wípé àyà yìí òun lọ́wọ́ ànásíkà ó lẹ èyí tó dáadáa ní kíkan sọ pé èyí tó wà ànásíkà ni àwọn ṣáhìdá ní kọmọṣẹ́rọ̀ fáìlì yẹ̀sùn hù nítorí bàtà pé ìlọ lágbàá ní pé fáìlì yẹ̀sùn hù ọlọ́run sọ pé ẹni tó bá ti rí oṣù tó ṣe bá ti rí oṣù fáìlì yẹ̀sùn hù kó gbá rẹ̀ ló wà ń lé o ó wà ní ṣòkòtò àgbẹ̀sìkì ní oṣù sọ̀rọ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ ni kóhùn kan kóhùn gangan orí yàrá tí ó ṣe nàbà tìbí tí wọ́n lé ní kí wọ́n máa gbà kí wọ́n fẹ́ hàn ọ́ láti bẹ̀rẹ̀ fal yasum fal yasum láàmù yẹn láàmù amú yìí láàmù amú yìí sódàt ẹni pé sọkún lọ́wọ́ lórí ẹ̀ fal yasum sọkún lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ti jẹ́ pé ìdàkánà tó dẹ̀rù mọ̀ òṣùlà ìdàkánà tó dẹ̀rù mọ̀ òṣùlà kì tí wọ́n bá kọ́ tí wọ́n bá kọ́ bẹ̀mọ̀jàrọ̀dájìhà tí wọ́n ṣe wá sùrẹ̀ tí wọ́n dàn kan pamọ́ wájú àdàmú tí ọ̀sán tí ọ̀wá tí ẹ̀kan wá lẹ́yìn tókùsàbù وجها واحدا كسر من ده كسر المسكين كسر المسكين لينفق ذو ساعة من ساعة كيلو عندي كيلو عندي لام so sudan إذا كانت موصولة طبعا دي كانت دان كان يقول ما ففيه وجهان ففي هذا وجهان الجزم والكسر قال قال قال بناء للكسر ما بناء كم نعم bìnáàrà lórí kásì lórí lori àwọn ṣe so ìgbàdá wọn ti bìnáàrà lórí sunkún ẹ máa ní nǹkan ma wọn máa ń dà papọ̀ ẹ na. ń jẹ́ nǹkan mẹ́ta wọn kọjá pé àlùfà àbí kọjá àlùwà àbí kọjá sọ́mà àlùfà níbi gẹ́gẹ́ bí àyà yìí àwọn ṣàhìdá ní kún mọ̀ ṣára fàlùfẹ́sùn àlùwà ثم ليقضوا وليوفوا بالبيت العتيق ẹ̀kọ́jú omi tó ń mọ àti wá ọtí wa ń bi ayà ìyẹn sátọ̀ hajj tó dàgbà ìjọ sùkúrò wọn bẹ. lèyọ́n fẹ́ kọ́dọ̀ sáàtì mi sáàtì wọn máa ń kúdọ̀ alẹ́ ìlú èkó lèyọ́n fẹ́ kílọ̀ wọn bẹ sùkún lèyọ́n fẹ́ kí wọ́n máa ta ọ̀lọ́dà lẹ́yìn akáàdì fún ọ̀ṣun làtà yẹ́sì lè fà yìí. so bàtà wáyé pé láàmù yẹn láàmù amúrì wa ni torí pé àwọn ọlọ́mìn náà náà wọ́n sọ pé láàmù tọ́lá láàmù tọ́lá nítorí pé ọlẹ́ máa ṣe ìfádà tó náà eh, ìjọ ni ọlẹ́ máa ṣe ìfádà tó náà àmú ìjọ ni ọlẹ́ máa fún wa ní tòmọ̀ pé command ìjọ ni ọlẹ́ fún wa ní tòmọ̀ ní ọlẹ́ fún wa ní tòmọ̀ ìṣáàd ọlẹ́ fún wa ní tòmọ̀ nàdì ọlẹ́ fún wa ní tòmọ̀ tọ̀tọ̀wọ̀ ọlẹ́ fún wa ní tòmọ̀ àlejòmọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ mara wọn. so wọ́n ní láti pé láàmù tọ́lá ṣùgbọ́n tó bá ṣe ìfádà tó láàmù tọ́lá bẹ̀lẹ̀ àmì ẹni tó bá ṣe ìfádà tó ìṣáàd láàmù tọ́lá bẹ̀lẹ̀ ìṣáàd àbí tó bá ṣe sódà ṣùgbọ́n àtàrà wọn tó wà mahadum sharia ni pé tòfíìdù amr lèyàn fẹ́ tó lọ sọ́wọ́n tẹ̀mí sàtì ẹ ẹ bí wọ́n bá ti pé èmi láti mọ̀ pé dandan ni kí ọkọ náwó lórí ìyàwó inú àti àti tẹ̀lé nìyẹn so bí àwọn bá ní àwọn bá ní ntọ́wọ́ lọ́wọ́ fún wọn kọ̀ọ̀kọ̀ ntọ́wọ́ lọ́wọ́ fún wọn kọ̀ọ̀kọ̀ ni àbí wọn ayọ̀ sọ pé bí wọn àbí ọkọ̀ náà dandan kọ́ ṣe kínni nínú tí ọkọ̀ dandan kọ́ ṣe kínni kọ́ ná lérí ẹ̀ so dandan kọ́ ṣe kọ́ ná eléyìí ni wọ́n ti ṣe eléyìí lọ́ ẹ̀rọ ní kọ́ ṣe kí ni kọ́ fi kọ́ náà yóò náà níbo láti mú a máa ń kódúrà rẹ̀ rẹ̀ kúrò wà lè wọ́n fẹ́ kí wọ́n máa àtúrà òòlà o. so bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn tó wà kàkà bá wọn sọ pé láàmù àmì ẹni tí àbàtì wa ṣe tí àbàtì wa fún wa ní ìtumọ̀ command àmọ̀ wa sọ fún tọ́ba wa fún àmọ̀ sọ sọ pé níbí yóò láàmù yìí ọwá fún kàbáyì ọwá fún kàbáyì ọwá fún kàbáyì. so ọ̀rọ̀ ẹ̀ pé khilafun khilafun nuhat ẹ̀ pé khilafun làfẹ́yẹ̀ ní tọ́ba àpapọ̀ tọ́ba ẹ̀ tààmọ́lá kẹ́ni wọn dáadáa wọ́n ti máa ń lọ́sọ̀ wàá yàn kan tó wá kàn wọ́n bí n pé so dàda n pé láàmù àmì ni so ọ̀rọ̀ ọ̀kan náà ọ̀rọ̀ mi ìta bá sọ ń sìn pé kí n lọ́ọ́ rẹ̀ pátá wọn pé láàmù yìí ó pọn dandan pé ẹni tó bá ti róṣù àbí wọn ti róṣù o tó wà nílé o dandan ni kó ṣe kíni kó dá rẹ̀ láti sọ pé ẹni tó súnmọ́ jù ní pé ọ̀rọ̀ àti wọn ní ayé ayé wà ní ṣèkà ìtọ́nà torí ayé àtọ́wọ́n yẹn wọ́n á ń tọ́ sọ́mọ́ kẹrù làkùn àwọn onímọ̀ ti ṣẹ̀rí ń bí àwọn alàmì ń gbà pé kẹ́ gbà rẹ̀ ẹni tó bá dá rẹ̀ kó tó máa fún yàn lóúnjẹ sọ ń kà sọ́rí ẹnu à ń tà sómi xẹ́rù lakun pé kéèyàn dára nígbà tó bá wà ní àjò tó bá wà ní àjò tó ṣe ó dàbí kí wọ́n máa dára nígbà tó bá wà ní àjò lọ bẹ́ẹ̀ ni tó bá rẹ̀ ìrìnàjò tí ó bá fa wàhálà fún ni wàhálà tó pọ̀ so bẹ́ẹ̀ ni tó bá rẹ̀ tí àárẹ̀ ẹ̀hún kò lè ṣe kọ́mọ́ kò lè jẹ́ kọ́mọ́ kò hàn kọ́ mọ́ gbàwẹ̀ tí ó fa mọ̀ṣáká fàdíhà àwọn èèmọ̀ fún wọn ni kó gbàwẹ̀ ẹ̀ṣẹ̀ kó gbé mọ́ra kó gbàwẹ̀ ẹ̀ṣẹ̀ kó má gbàwẹ̀ lọ torí má dábàá àwọn onímọ̀ mi ni pé èyíkéyà àárẹ̀ tó bá ti mú yàn ìyẹn lè túnu mọ́tà imam bukhari nìyẹn rahmanulah àti sàlàyé dáadáa tó ní kúrò rahmanulah ṣùgbọ́n tó dáadáa nípa àwọn kan sọ pé tí wọ́n sọ̀rọ̀ nípa pé ààrẹ yàtọ̀ síra wọn so now ní kúrò eh, àmọ́ àlẹ́mọ́ àṣọ̀hábí náà bá sọ pé àyà yà wà so torí pé àyà yà wà alàlàdé ni ọ̀sẹ̀ kúrò náà hù lédè ọ̀tún sọ̀rọ̀ mọ̀nsìn àwọn kan pé wàhálà rẹ̀ náà tọ̀ wà kúrò náà wọ́n ti pé ìkàlà fún náà ti pé ààrẹ rẹ̀ fún wọn ó ti di màṣákọ̀ tó lága wàhálà tó dága fún wa òun náà ni àgbàlagbà tí jọ̀kújọ̀kú bẹ́ẹ̀ náà ni lọ́kùnrin àbí obìnrin tó náà jẹ́ tó tó tó tí òun náà tí tó ti dàgbà tí ò lè gbà wọ́n ní àwọn ìyẹn so àwọn ni wọ́n mọ̀ ṣe tọ́ àmù wọ́n pe ṣébi á tún tọ́ àmù mùsùlùmí ṣùgbọ́n máa á dà ha rèé ẹ̀tọ́ ẹ̀tọ́ sáà ní gẹ́gẹ́ bí alhánil almọ́rọ́dẹ̀ kàkàbáwọn so wọ́n ní ìdájọ́ wọn yàtọ̀ so aláàárẹ̀ ẹni tó bá jẹ́ aláàárẹ̀ kí ni ó sì tọ́ba tọ́ba tọ́ba tí tọ́ba gbádùn yóò sàn àrùn ṣùgbọ́n tó jẹ́ alhamil almọ́bẹ̀ wọ́n ní so látọ̀tọ̀ máa ní ọ̀tọ̀tọ̀ ìmọ̀ àwọn látọ̀tọ̀ ìmọ̀ so ṣe àwọn nígbà tẹ́tà yà yìí so ó wá fún ó wá àkàsọ̀ fún àwọn sheikh kabir àti sheikh ato kabir so ti yé ọkùnrin àtọ̀dọ̀ náà dábẹ́ táwọn ti gbàgbà àjọkújọ kò sọ tiwa. àtọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ míì tí wọ́n sọ pé àtàpọ̀lọpọ̀ àwọn náà ní ìmọ̀ tí wọ́n sọ pé ayé ayé ọwọ́ mọ̀súkà náà tí wọ́n ní ọwọ́ mọ̀súkà náà ọ̀rọ̀ tí wọ́n náà wọ́n lè gbé lórí pé ìtàn náà dábẹ́ pẹ̀lú mọ̀súkà pẹ̀lú pé ayé ọwọ́ mọ̀súkà pé ọwọ́ màkúsọ́sọ́ náà nìtúmọ̀ rẹ̀ ọwọ́ màkúsọ́sọ́ torí pé àwọn mùtàkàdìmọ̀ gẹ́gẹ́ báyìí sọ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ pé wọ́n máa lo nẹ́fkò fún التخصيص أما النسخ ممكن التخصيص خصية وعلى ذلك نسي تعضل عن علماء سيرنا الإمام أصحاب الصحابي عبد الله بن عباس أقد يقول سو شيء كمان داجو الحامل أتي المرضع خصية نفهم سو طب خصية سي أعطاني كوي أجلاجة طبعتي دادا أقول بني لو شي لا تايم بيسي لدى أنا انتو ما شنان so àdékájọ pọ́ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní inú tó dáhùn mi ti sọ pé irú àjàrà gbangba kò ní gbà rẹ̀ ìgbà tí òde bẹ̀rẹ̀ náà kò ní gbà rẹ̀ kò sí ní fìyà lóúnjẹ ìgbọ́rọ̀ yẹn lẹ kódà àwọn onímọ̀ náà kì í sọ wọn kì í wọn kì í sọ̀rọ̀ yẹn ní tí wọ́n kà máa àwọn onímọ̀ sọ pé kò sí àfẹnukúyà àgbàlagbà tó wá rí bẹ́ẹ̀ yóò máa fìyà lóúnjẹ òye ṣùgbọ́n ìkìlá fún bẹ́ẹ̀ ìkìlá fún àwọn àbúrò ayé fún so ntọ́pọ̀ ìgbọ̀rọ̀ onímọ̀ lọ sí pé yóò máa fìyà lóúnjẹ sọ̀rọ̀ wọn ló ti tẹ̀ wọ́n torí pé ogun tí wọ́n bá ti wà mùkálà a ti sàlàyé ẹni tí ààrẹ sọ̀rọ̀ mi lórí ẹni tí wọ́n ti sàlàyé lórí ẹni rẹ̀ ni kí adé mùsùlùmí kó sì wà mùkálà ẹni pé kó jẹ́ kí wọ́n rí pé làákàyìn bẹ́ẹ̀ lára ẹ̀ ó sì gbólógùn sí bẹ́ẹ̀ lára ẹ̀ kò sí àwọn onímọ̀ sọ pé àlàyé ọ̀sánú ẹnu sọ pé àlàkùrù mọ̀nà tó taklif àlàkùrù mọ̀nà tó taklif nígbà tí làákàyè bá ti ń bẹ̀ so takalẹ́ agbára bàtí ààrẹ sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ kótó dàgbà débẹ̀ ó sọ̀rọ̀ lórí ẹ̀nà ìgbà káàkiri bàtí ń bẹ̀ ìgbà tó ṣe gbàmọ́ tọ́lá ti fún wa pé wà á sọ tọ́lá ti fún wa pé tí wọ́n ń tẹ̀ balẹ̀ gbàmọ́ yóò ṣe kí ni yóò ṣe yóò fi hàn lóúnjẹ so ẹni tí yóò ṣe náà nìyẹn so ẹni tí yóò ṣe nìyẹn àjọ ẹgbẹ́ sọ̀hábí àṣàbí ìgbẹ́lẹ̀ lánàá fún mi lọ́dọ̀ náà ìgbà tí wọ́n dára tí wọ́n lè so eh, فأعطى أوسك تأتي مسكين أوسك فما لندن student أوسك فما لندن سوتي so now eh, látara bẹ́ẹ̀ ntọ́dàdà mímú nípa ntọ́dàdà ǹdá báwo wá ni ẹni tí ó jẹ́ ẹni tó rẹ̀ so eh, ẹni tó rẹ̀ tó bá ara àárẹ̀ yẹn ní tí ó kí wọ́n wò sọ kọ́kọ́ ní wọ́n kí kó gbádùn so ó ń tàn tó bá gbádùn àrùn yẹn máa sùn padà kò ní fìyàn lóúnjẹ àárẹ̀ tí ò ń tàn àárẹ̀ tí ó pé kò ọrụ kó gbádùn ọlọ́run ní kò sáré tí ológun kò sí àárẹ̀ tí kò ní èyí tó que está àdéhùsà èyí tó jẹ́ sáà àdéhùsà kò sí. so àárẹ̀ tí wọ́n ń pè ní muslim muslim ẹni tí wọ́n ń bá yẹn tún ra kọ́lọ̀ kọ́ṣán dà tó do alága tó dára mùsùlùmí kó kọ́lága fún gbogbo àwọn tó do mùsùlùmí. tó yẹ kẹ́mi àwọn aṣẹlẹ̀ tó ń tàn yóò rẹ ní yóò ní ìdájọ́ àgbàlagbà tí ò lè gbà rẹ̀ mọ́ tó ti yóò máa fẹ́ràn lóúnjẹ. lórí àwọn àràkánná àwọn ọ̀sà táyà mọ̀ sọ kọ́lọ̀ kọ́ṣán bẹ́ẹ̀ so ọ̀sà yàtọ̀ síra wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn àwọn àwọn àwọn ní àwọn kan ní yóò mọ̀ fẹ́ràn lóúnjẹ tó bá lágbára rẹ̀ tí ò bá lágbára tó fẹ́ràn lóúnjẹ tó lẹ́yìn káfíń lọ́sà aláwùjọ tí ò bá lágbára kàlàf ọjọ́ náà sì kí ni sákòtò àánì àti tó bá yẹ pé ọ̀rẹ́ ni tí ń tọ́jú ẹ̀ lọ́mọ àbí nínú jẹ́ pé wọ́n fún ní olóyìn tó ń ṣe tí ò ti sí kàlàf tó ti yé náà tí ọba rí bẹ́ẹ̀ aláyẹ̀ pé pé irú ẹlẹ́yìn wọn kẹ pẹ̀lú ọ̀bọ̀lọ́n yóò rẹ̀ yóò gbádùn so ọlọ́run sọ gbádùn rẹ̀ فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخر so yóò dá rẹ̀ tí ọba ti gbádùn àwẹ̀ ní ọjọ́ kọ̀ọ̀kan kí ó fún àlọ́ oúnjẹ. tó bá ṣẹlẹ̀ pé ìdàtọ́sọ̀rọ̀ mọ́rọ̀dọ̀ àárẹ̀ yẹn ọlọ́kọ̀ọ́sọ àwọn bẹ́ẹ̀ kò sílẹ̀ ó fi wá kú bẹ́ẹ̀ ó tàn ọjà rẹ̀ kò sí kí ni torí pé àyè àmì ọkà ọjọ́ mi tán náà ní kó fi sàn rẹ̀ wọn nígbà tí ọba láyé ni nígbà tí ọ̀sẹ̀ kìnnì nígbà tí ọba láyé ni tọ́yẹ́ pé lórí ara ẹ̀ tí o lè bàrẹ̀ náà sí ni o kété kó ti gbádùn orí nìkan fọlá tán tí orí fò ní ọmọ àwò bọ́ọ̀lù lẹ́nu kí wọ́n ti kété lẹ́yìn oṣù sókè àárẹ̀ tó ṣe kìnnì náà tó ṣe irú àárẹ̀ tí ọ̀sẹ̀ ti ń dá sí tí olùgbà náà nísìnyí bá fúnra tó ti kú ọlọ́nkọ́sọ rẹ̀ tó ti àhàyè náà sódà sígbà tí ó gbà rẹ̀ ni kò ní gbà kankan tó ti sọ́dọ̀ òun ní bá dán kankan àbí tó bá ti jàrẹ̀ tẹ́lẹ̀ ní ìlú àrẹ̀ tẹ́ pé ẹ̀yẹ kò san tí ò san. náà tó ọ wá kú alhamil àti almurde alhamil àti almurde àwọn onímọ̀ sí àkọ́nà dàda fatuwa sahabi afáwa àgbà ìrà afáwa àgbà yìí abdullahi abbas ní pé tí wọ́n sọ pé ah, wọn ò ní gbàwẹ̀ wọn ò sì ní san wọn ní fìyà lóúnjẹ sọtì ẹni torí pé àwọn rí i pé wàhálà lẹ́nu ọ̀pẹ fóònù àwọn pé ọ wá fúnta ni àṣẹ kò sọ pé rẹ́rù rẹ́rù rẹ́rù hùmá ẹni ọ̀tọ̀ ọ̀tọ̀ àbàṣà gbàlagbà lọ́kùnrin lóbìnrin kọ̀ wọnú ẹ̀ sọtì ẹni tọ́ ó sì bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé wọ́n bá jẹ́ pé ẹni tí ń fún ọmọ lọ́yàn ni sí obìnrin tí ọmọ tọmọ ọba lè gbà tọmọ ọba gba yẹn lómi àfọyín rẹ ọyàn ọmọ rẹ tí àtìbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó ládàá fún gan. Harafa àlànà fi há àlànà áwò àlàbọ̀dẹ̀ so tí ẹ ti ń pẹ́ àlọ́ra rẹ̀ bílẹ̀ ọmọ sódà wọ́n ní yóò ṣe kíni yóò máa yóò tù nù so nìkan so tiẹ̀ so so that eh, tó bá jẹ́ pé kò sí ní sàn kankan kò ní sàn rẹ̀ ẹ̀fọn àti àmì jẹ àmọ́ tó bá jẹ́ pé ẹni alhamil ni so òun yóò tunu yóò bá tunu yóò padà gbà rẹ̀ padà ọ̀rọ̀ yìí imam malik sọ̀rọ̀ allah so ìrìnàṣọ́rọ̀ àn ní ẹ̀bẹ̀ náà ní ọ̀dọ̀ imam shafi rahman fi riwaya fi riwaya fi hàn so that wọ́n ń torí ìpè aláboyún ṣe sílẹ̀ jọ sí aláàrẹ̀ ṣe sílẹ̀ jọ sí aláàrẹ̀ so ìdájọ́ aláìsàn ni pé tó bá gbádùn kí ni ó ṣe ìgbàtí wọn náà bá jẹun ẹdẹgbẹ lórí ṣèké ni lójú àìpadà wọn náà sì lẹni tí ń tọmọ lọ́wọ́ wọn yàtọ̀ sódà ń pa lórí ara àdúrà lánàá ìfẹ́ tó ẹ ọmọ òsì gba ọyàn ẹlòmíì ya ọyàn nàná ẹ so ṣùgbọ́n tó bá yẹ pé ó bá ti gba ọyàn ẹlòmíì wọn ní kí sáájà láhùn yóò gba ẹni tí wọ́n máa fún ọmọ rẹ̀ lọ́yàn dandan ní kó ṣe kí ni kó gbà rẹ̀. ọ̀rọ̀ kejì wọ́n ní ọ̀rọ̀ wọ́n ní ẹni tó lóyún àti ẹni tó ń fọmọ ní oúnjẹ àti tó ń fọmọ ní tó ń fọmọ ní oúnjẹ nígbà yẹn pé àwọn tí wọ́n bá lè gbà rẹ̀ wọ́n ó kì í nu wọ́n ó sì padà tán wàhálà ẹ̀tọ́ àmà àléhìnà wàhálà ẹ̀tọ́ àmà àléhìnà wọn ò sì ní fún yàn ní oúnjẹ ọ̀rọ̀ yìí ìmọ̀ àbọ̀ hanifa sọ bẹ́ẹ̀ náà imam shafi rahmalah fi riwayatin an bẹ́ẹ̀ náà imam malik rahmalah fi riwayatin an so àdáwọ̀ kankan wọ́n lọ́sọ̀rọ̀ imam shafi imam malik náà pé ẹni tí ó yọ jẹ́ aláboyún òwò àtẹn tí tó ń fún yàn ní tó ń fún ọmọ lóúnjẹ nígbà yẹn àwọn méjèèjì tí wọn bá lè bẹ̀rẹ̀ kí ni wọ́n ṣe náà wọ́n tún wọn ò ní fún yàn kí ni wọ́n á padà sí padà wọ́n jẹ́ ní kí wọ́n dá ìpadà wọn ní so wọn ní sàmì jẹ wọn ní sàmì jẹ. ọ̀rọ̀ kẹta alimam shafi rahman wọn sọ pé ẹni tí wọ́n bá ti àwọn méjèèjì wọn ó tún ní tí wọn gbàlẹ̀ aláboyún àtẹ̀tẹ̀ sí obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ so ètò àrùn ìfúnyà ló ń jẹ kì í ṣe dandan fún wọn ṣùgbọ́n yustahabbu lahum dhalik ṣùgbọ́n ṣẹ̀rí àfẹ́ nífẹ̀ẹ́ pé <coughs> ṣẹ̀rí àfẹ́ nífẹ̀ẹ́ pé kì í sọ̀rọ̀ yẹn pé kì í sọ̀rọ̀ yẹn fún wọn pé wọ́n máa lè fún ẹ̀mí dáadáa ṣe ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀kejìdì àrí ṣòwòmọ́ nítorí lókun tọ̀rọ̀ kejì ni pé àwọn tọ̀hún wọn ní kò ní fún wọn ní fún ẹnì kankan ló jẹ ìpínlẹ̀ àwùjọ bá wọn láti ìbábà ńgbélé yìí ìpèsèbábá ńlá òjò bànábí ọ̀rọ̀ kẹrin ni pé àwọn méjèèjì wọ́n tunu wọ́n bá tunu èyí ń pẹ́ alhali àti ìlànà ọdún bẹ́ẹ̀ tí wọ́n bá lè bàrẹ̀ ni so wọ́n san padà ọ̀yá jìbọn alẹ́ yìí mọ́lẹ̀ kọ́ wọ́n sì fi àmì jẹ so ọ̀rọ̀ ìmọ̀ ahmed rahman lọ iná ni so fẹ́ẹ̀ mọ́ mi fẹ́ẹ̀ mọ́ mi rahman alẹ́ náà padà wọ́n fi sọ̀rọ̀ sọ̀rọ̀ àmọ́bìnrin so rìwáyà kan náà látọ̀dọ̀ mọ́ malik rahman lọ so ọ̀rọ̀ mi nù mọ́tà mọ́ malik gan omi sì yàtọ̀ láàrin ìgbàtà lábọ́yún bá ń páyà lórí ààrẹ àti ẹni tí ń tọ́mọ lọ́wọ́ àgbàtà bá ń páyà lórí ọmọ tí ń tọ́ lọ́wọ́ àti ọmọ tó bá wà nù ẹ̀ wọ́n tó bá yẹ fáwọn méjì bá ń páyà lórí ara wọn ni ìfẹ́ ń tó lóyún páyà lórí ara ẹ̀ pé tóun bá dára rẹ̀ yóò nìyànjú yóò ṣe bákan fún un so wọ́n ní yóò ṣe kí ni yóò tún ní yóò sì onífẹ̀ẹ́ ní onífẹ̀ẹ́ báwọn yóò san padà o kò sí yé ṣùgbọ́n dọ́tọ̀ bá jẹ́ pé torí ọmọ rẹ̀ ni ọmọ tó wà ní ẹ̀kọ́ karamani títún tó túnú kò ní ṣe pẹ̀lú ó ní kíni tó wà mọ̀tò alẹ́ pẹ̀lú kíni pẹ̀lú janine ẹ̀ ń sọ tó bá túnú yóò dàrú yóò ṣe fọ́ọ̀m kò sí yé so bẹ́ẹ̀ náà ni ẹ̀ ti ń tọ́mọ náà bẹ́ẹ̀ pé tìtorí ènìyàn kọ́ máa ṣẹlẹ̀ sí ọmọ tí ń tọ́lọ́wọ́ ni yóò fọyín àgbẹ̀jẹ̀ yóò sì gbà rẹ̀ padà sókè ìgbà tó bá jẹ́ pé fúnra rẹ̀ ní kò ní túmọ̀ ẹ̀ lóde yóò fún gbà rẹ̀ padà ẹni tó dọ́gba náà àwọn ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ kejì sábìsì kejì ọ̀rọ̀ náà àbí hanifa àti ìwé àkàràtà náà malik rahmanullah wípé àwọn méjèèjì kò sí ẹtí ọ̀lẹ́rì ọjọ́ ń kálukú wọn lọ́lẹ́rì ọ̀nà àríwá lọ́sọ̀dù pé wọ́n kálukú wọn wọ́n ní ẹni tí wọ́n tọ́ ma lọ́wọ́ àti ẹni wọ́n ṣe kí ni wọ́n túnú tí wọ́n bá túnú wọ́n padà dàrú padà wọ́n sẹ́ni tí wọ́n fún lóúnjẹ kankan wọ́n ló fi àlòjọ kan rárá níta bí sọ́dọ̀ mi wípé tí a padà wọ́n sẹ́wọ̀n ni pé ẹ̀kí ńlá táwọn náà fi sẹ́yẹ àti ìsọdájú mà àwọn ṣáàbùn kò bẹ́ẹ̀ mà sínú náà bẹ́ẹ̀ hápì sínú náà tó nígbà tí bẹ́ẹ̀ lọ pé wọ́n ẹ̀ ń lọ́ wọ́n bá ọ̀ṣọ́ mà á ní mọ̀ أن الله وضع وضع شعور النساء شطر الصلاة وعن الحامل وعن الحبلة والموضع الصوم. ìgbà tí wọ́n bá lóyún jẹ́ màá tó máa ní pé ọlọ́run ọlọ́run ṣe pé ó ṣèjọ fúyẹ́ fẹ́ni tó lóyún àti ẹni tí tọmọ lọ́wọ́ ó kọ́ máa gbà ìtàn àmàlẹ́ gbà tó máa ní pé kí wọ́n padà ṣe wọ́n padà gbà wọ́n padà gbà wọ́n sì lè pé ìṣesí àwọn méjèèjì sọ ìṣesí ẹ̀ńtọ́ rẹ̀ ṣẹ́rí ẹni tí ń tọ́mọ lọ́wọ́ kò sí yàtọ̀ láàrin àwọn àti ẹni tí ń fọmọ ní sí olóyún kò sí wọ́n jẹ̀rọ sára láàrin ẹ̀ńtọ́ rẹ̀ torí pé nǹkan tí ó lè máa ṣẹlẹ̀ àwọn àárọ̀ míì ó lè máa ṣẹlẹ̀ tí wọ́n ń dà yẹn tó jẹ́ pé kì ṣẹlẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ síwájú kó yẹn tó dé síwájú kan tó máa lọ́wọ́ àbí so látara bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí náà ní alára ṣe pé tí ń sáré sáré náà ni pé òrójò ìbádání àǹhàdé àlẹ́tìdálé ìhàdé àlẹ́tìláàlì so èyíkè nǹkan wọn nǹkan kan tó nǹkan èyíkè nǹkan ló lè fà ọ̀nà kó pálá àbàfọ̀ ọ̀gbọ̀n àti ọ̀gbọ̀n sí so so that ẹn tó bá lóyún ṣe àǹfẹ́ ẹlòmíì èyí ti tọ́ tẹ́lẹ̀ tó bá ti lóyún bóyá tọ́ ń tiẹ̀ ṣé wọ́n ti tọ́ ṣé ẹn tó dá ìdùn wọn mọ̀ tó tọ́ ni èyí ti tọ́ tẹ́lẹ̀ ẹn tó bá tún bímọ tán ìfúnni tí wọ́n mọ̀ so so that ẹlòmíì ó lè máa bì ṣé èébì ṣe nǹkan ṣé ẹjọ́ lára kan bì ẹjọ́ lára fi ṣe ẹjọ́ lára fi àbí ẹjọ́ lára fi àfihàn bì so bẹ́ẹ̀ náà àwọn àrọ́ mi tí wọ́n ṣẹlẹ̀ sí wọn omi tí wọ́n ti ṣe oúnjẹ oní òṣèlú kò ní lè jẹ́ mọ́ yóò ti hàn sí i ó jẹ́ pé ọjọ́ tí ọba jọkọ̀ ìyàwó ó yẹ kó ti máa lọ́wọ́ fẹ́ sí ìyàwó kó ti lẹ́kọ̀ọ́ kó ti lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ṣẹ̀ríà ó sì á máa wé sí owó wọn ọjọ́ náà tó wá jẹun wọ́n ti mọ̀ pé ti lóyún tó ti yé wọ́n bá ẹ̀rọ àwọn tó ní experience kìíní kò ṣẹ̀rí àsàm sùhánà lálẹ́ so ṣẹ̀rí àsàm ó ṣègbè fúyẹ́ fún ẹni tó lóyún ó lọ́ọ́ àti lọ́gbìn bá ń ṣe háìdọ̀ gan ó ṣègbè fúyẹ́ kọ́bìnrin má lóyún gan ó ṣègbè fúyẹ́ fún wọn gan obìnrin bá ti ní tí wọ́n ṣe háìdọ̀ ṣẹ̀rí ọ̀ ní ṣẹ̀rí ọ̀bẹ̀rẹ̀ ẹ̀rọ lọ́wọ́ ẹ̀mọ́ ṣẹ̀rí ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀mọ́ ààrẹ ó ní ọ̀pọ̀ àṣà ṣùgbọ́n kò ní gbá rẹ̀ ń dàn sí ìwọ wa ní ṣègbè fúyẹ́ fún ẹ̀rọ rẹ̀ pẹ̀kìn haida máa ń lé lára ẹlòmíì ìdúrà wọn lọ omi ti rẹ́ ẹgbẹ́ tó máa ṣe ẹ̀dọ̀ iná máa ro so that ó dájọ́ pé yóò máa jẹun lójú fún àwọn àjàkíjà tí ọkùnrin máa ń jà pẹ̀lú ìyàwó ẹ̀ àìgbẹ́sìn yìí náà sì ni àìgbẹ́sìn yìí ṣẹlẹ̀ ọ̀sẹ̀ kankan láti máa sọ tó ní kúkúrú irú tí ń ṣẹlẹ̀ ẹni tí ń tó fà condition tó wà ní condition tó wà ní so ẹni tó bá tí ọ̀bá rẹ̀ kò ní máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ń fọmọ ní ohun tí ń fọmọ tí ń tọ́jú ọmọ lọ́wọ́ pẹ̀lú oúnjẹ báyà ẹ̀hìn so látara bẹ́ẹ̀ tó bá ti wá débẹ̀ a sì mọ̀ dájọ́ aláàrẹ kí ni dájọ́ aláàrẹ sáré bá yọjọ́ ìbàdàn ìdàkí ní òṣè kí náà padà ṣe bí yóò ṣe tram tó bá fẹ́ ṣe tó bá fẹ́ fẹ́ bá fẹ́ ṣe tram kó bá fẹ́ fi ṣe ẹ̀kíní lókù wọ́n fẹ́ ṣe tàtọ́wò lókù nítorí pé rárá tí àwọn onímọ̀ sọ pé àmọ́ ìyàtọ̀ máa ń tàtọ́wò àkẹ́rọ̀ pàhọ́ kẹ́rù làhù tó ti yé خير ما تعمل لله وأنت تزوج خير لك أن تتبع عنه وأنت تتبع عنه وأنت تتبع خير وأنت تتبع خير فهو خير له وأنت تتبع خير وأنا ما وأنت تتبع خير أنت هو أفنى لو جاء كون تنزع lórí ẹni tó lè gbà wẹ̀ ní ọjọ́ pé àwẹ̀ lọ́jọ́ náà yàn ní ó ń jẹ́ àwẹ̀ ọ̀rọ̀ yàn ní àwẹ̀ yìí ti ń dà ó tún á mú pé ọjọ́ tó kan tó wọn tún dà báyìí dé wọ́n tún àfihàn ìdọ̀jẹ̀ tàtọ́ wù wà ní wọ́n ní ìtumọ̀ tàtọ́ wù ọ̀rọ̀ ọ̀rọ̀ kan tàtọ́ rò ní pé módò kan iná ni wọ́n ní ẹni tí wọ́n bá fẹ́ ṣe fídíà kó ṣe

tó ẹni tí ó jẹ́ pé kò lè gbà rẹ̀ bí àgbàlagbà ìjọkújọ ìjáwé lakùn lẹ́ẹ̀kan lọ́kùnrin lóbìnrin ṣe à ń pé aláìní kankan ní màá fún lọ́dọ̀ sọ̀hábí ibn Abbas wọn ní aláìní kankan tí wọ́n fún lóúnjẹ wọn wá sọ di méjì mẹ́ta ọjọ́júmọ́ fún rẹ̀ tàtọ́ wúròyìn ọ̀kan náà lọ ṣe kí ni o hmm, lọ́jọ́ ọ̀ràn yẹn ṣùgbọ́n èyí tó tàtọ́ wúròyìn so wọ́n ní so wọ́n ti wá mà bẹ́ẹ̀ ṣé ìṣesí wọn jẹ́ ìṣesí alárẹ̀ jẹ́ sísè ajẹ́pẹ̀dàjọ́ ẹ̀ asèhì ọ̀tàdì ọ̀tàdì látara bẹ́ẹ̀ ni a sọ pé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí lọ́tẹ̀wọ̀n jù ọ̀rọ̀ yìí lọ́tẹ̀wọ̀n jù mọ́tàlá fẹ́ràn lọ́jọ́ ẹ máa lo tó máa fẹ́ fẹ́ràn lọ́jọ́ sọ̀tọ̀tọ̀ wà lába bá ti sọ pé bá ti sọ̀rọ̀ nípa àwọn àbí títẹ́ bí nta sọ nípa àwọn onímọ̀ hàn sí nípa nípa ayé àwọn mọ́tò tó wà akẹ́lẹ́ fà wà xẹ́rù làwọn أقوله عن قولهم هو أخير منه وأشر هذا فاتم ملك الإسلام رحمه الله قالوا جاني كما دار كما وانا أفضل تنفيذ ما بي أفضل تنفيذ نوع نعم so láti ọ̀dọ̀ ẹni tó dọ́gba nìyó so ìyá máa ṣe fatu àtúnṣọlá ìmọ̀tẹ́ ìwà ṣe fatu àwọn ẹni tí fún ìyàwó ẹni tó ṣe fún ìyàwó ẹ̀ pé ọ̀tún tọ́ ma pé òní dáyọ̀ òní ṣe fídíò ẹni kí so àbí ẹni tó lóyún so kọ́ńtọ̀ ẹni kọ́ńtọ̀ ọ̀rọ̀ ìwà ọ̀tọ̀ lẹ́gàn ni o

àwọn obìnrin tí wọ́n ń dára fàyà ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn obìnrin sì rẹ̀ látàkùn mi náà ń takò náà hamilan aw murdi'an. Ah, ẹ wo hadith as-sahabiyyat dalila eh, Rubayya bint Mu'awwid nípa fọ́ọ̀mù aṣọ́ra náà sàyẹ̀hẹ́ ń tàn máa ń dára tàn àwọn ọmọ àwọn kéèké àwọn ọmọ kéèké àwọn ọmọ sọ̀wọ́ àmà wọn tí wọ́n bá ti dá máa ti wọ́n lá ní fínà òjò kí làwọn máa ṣe àwọn máa ń kọ àwọn nǹkan kan fún wọn tí wọ́n máa ń ṣeré tó o fẹ́ pé yóò kó aláìrojú kọ̀ níbi ebi tó ẹ̀rí ẹ̀rí nínú masal tí mẹ́lẹ̀ hadith yẹn ni pé àwọn obìnrin ń gbàwẹ̀ a sì mọ̀ pé obìnrin ti ń gbàwẹ̀ tó ní kó lóyún kò sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú kọ́wọ́ tó àdàpọ̀ sí kọ́ máa bí kọ́ máa bí máa wò so kó lóyún àbí kọ́ bá àdàpọ̀ máa tọ́mọ náà ìgbà tí wọ́n bá ń sinmi wọ́n bá tún sinmi yóò tún so so ti yé ìgbà tó tó ọkọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tí ọba ní wọn kálukọ máa kẹtọ lọhùn wọn á fi bímọ tán lọkùnrin mọ̀ rò pé àbẹ́kùn ọ̀nà súnmọ́yà oorun máa àbí ọ̀nà rò pé ah, àwọn kálukọ tuntun dàbí so wọ́n tún zoom ẹ̀kọ́ <laughs> so that so àwọn ẹ̀wọ̀rú ẹ̀kan báwọn obìnrin ní máa ń takò náà ha nílá àwọn ọmọbìnrin wọ́n wà ha eight so Sudan, gbogbo bàtà wá di pé kí n gbà tó sáré ìwà sọ̀rọ̀ ẹ̀ ń túmọ̀ sí pé ọwọ́ àwọn àmàlùfẹ́ lásìkò àná ìpè sọ́lọ̀ lọ́sàn àwọn obìnrin máa ń dáwẹ̀ ẹ má lè dà láti pé kóbìnrin olóyún kóbìnrin ọmọ tọmọ kì í ṣe ẹgbẹ́ ìṣe ká má dáwẹ̀ kí ẹ má lè dà wọn mà dá látò nìyẹn àti ẹgbẹ́ náà wà láì obìnrin ní ìtẹ́kẹ́ bá lóyún ayé tó máa ń rọrùn fún àti dájú torí pé haidọ̀ gangan ní dìtọ́pẹ̀ ń bẹ bẹ́ẹ̀ tá a máa ní tó ti yé kódà tí wọ́n bá ti àdé tí wọ́n bá o àdé òmíì tí wọ́n bá fẹ́ lága díẹ̀ báyìí tó ti omi ìsọ tọ́lá máa ń sàánú fẹ́ fún wọn níbi ìrìnkà rárá nítorí àwọn aṣọ aṣọ di pé ìgbà pé pé ntọ́jẹ́ àárín àwọn aṣọ di aṣọ nínú aṣọ ìmọ̀ fatwa so kò bá mu rárá so látara bẹ́ẹ̀ tí ọba ti wá rí bẹ́ẹ̀ pé ìtọ́jẹ́ pilẹ̀ ni nítorí ọba wa lè gbà á lẹ́kùn mọ̀ṣákọ́ yóò fàfà mọ̀ṣákọ̀ fún fúnra ẹ̀ fún òun ni àti fọ́ọ̀mà ni ó sì túnu ok èèyàn sọ̀bìnrin ọkùnrin ló ń tàn dápò òṣìṣẹ́ ó dápé ń dá rẹ̀ ọlọ́kàn á nítàn màṣákọ̀ lága àmàṣákọ̀ ìnira tó lága tí òdòdó máa ṣẹlẹ̀ lọ́jọ́ kí ni ìṣẹ̀lẹ̀ àníkó ṣe yóò túnú kọ́dà kọ́ alábẹ́ èsì ẹni tí ń tẹ́ pé bíkìlẹ̀ àti ẹ pé ń ru kìíní tẹ́ pé tí àǹkan òṣètò ẹgbẹ́ kìíní yóò sì máa kọ́ńtínà rẹ̀ tẹ̀ ah, so so that bó ṣe rí nìyẹn ìgbà tó bá ní mọ̀ṣáfà ìgbà tí ìgbà tí ọba lè gbà ní oṣù ìmọ̀ ìgbà tó bá lè dáhùn yóò gbà ìgbà tí ọba lè dáhùn tí ọba tó nù ṣe àpé ìṣèṣì rẹ yẹ ṣiṣẹ́ ara rẹ yóò wà fà áyé dátúnyà ayé àmì ọkà bá mi ó kì í kò ní ṣe ìfam náà òjò bá aláṣẹ ìfam má bá ṣe fàtọ́ wá fàláhù má dáre wá má bá ṣe fàláhù má dáre bẹ́ẹ̀ náà ni ọjà tó bá wà ní ṣèṣì ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni alákọ̀ọ́ṣà fẹ́ dàdúrà torí àkókò sọ ọlọ́run àwọn tó ní wọ́n á dàdúrà torí àkókò sọ̀rọ̀ ọ̀sá ti gbọ́ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé tó ṣe kí nìyẹn sọ àwọn ọmọ tí wọ́n kàn wá létí lẹ́ta sọ̀rọ̀ àwọn obìnrin try àwọn obìnrin mìíràn láti try láti máa san ààrẹ padà sọ ẹgbẹ́ náà wọ́n máa yẹlẹ̀ ní pé wọ́n máa yẹlẹ̀ tí wọ́n bá tẹ̀wọ̀n lórí rẹ̀ tí wọ́n bá tẹ̀wọ̀n lọ́pọ̀lọ́ ẹ̀ tó báyìí kò sí náà ẹ̀yin náà wò tí dé lásìkò sí ganan àwọn ìyá wa àwọn obìnrin wa wọ́n ń dà rẹ̀ wọ́n ti lè kí ẹni tí ò lè dá lọ́dún tó lè padà ṣe wàá jòkó àwọn kẹfìn tó kí ni subhanallah kí wọn ọṣà ni sọ̀rọ̀ yẹn ọṣà kí ni gan o wọn náà ọṣà mọ ọdẹ sanni kan lọrùn ní àmì kẹsàn-án lọ ilẹ ilẹ àti ọṣà tó lè lè pẹ̀lú ọgọlọ.